العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قيس مولانا وبعلا نجده a ń tọrọ ìpẹ́ àti ìgẹ̀ fún alfáwà bá olùfẹ́wà olùṣìkẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkún bá nábi látàwọn alárin àtàwọn ṣùgbọ́n rẹ̀ ìbẹ̀lọ́wọ́n bá kó sánú àwọn náà kọ́lọ́wọ́n bí wa àtàwọn alfáwà àtàwọn ọ̀gáwà gbogbo àwọn jẹ́mọ́ lọ́kùnrin wa gbogbo kíra tá a fi ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ìbílẹ̀ ní sọ̀híhù Buhari kíra bàbáwa Imam Bukhari tí ń kọwa nípa àwọn àlámàrí ẹ̀sìn wa ìtànkà lọ́rọ̀ ní parọ́ hajj kìtàbí mọ́sẹ̀ ẹjẹ́ kí lọ sí hajj tí wọ́n dí tí wọ́n ti kọ́ parí sí hajj rẹ̀ ìlú fìtílẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ lójú ọ̀nà ní ìlú láì kọ̀ọ̀kan lọ títí àwọn bàbá báyẹn lọ́dún ẹ̀lọ́ kílẹ̀ yẹn ó ṣe àdìs 1850 láti bẹ̀rẹ̀ àbí قال إمام بخاري رحمه الله باب قول الله تعالى أو صدقة ذكر الشعراء عندك أجل وين ni wọ́n fún ní sẹ́yìn àfihàn kanú mẹ́tẹ̀ẹ̀kẹ́ nínú kó sì sàárà àbíkọ́ báwẹ̀ jẹ́ mẹ́ta sàárà yẹn lọ́pẹ́ àfẹ́sọ̀ wọ̀nyíyẹ́ ìtẹ́ àmùsùn tó mọ̀tàkì sàárà yẹn ni kó dúró púpọ̀ òyìn mẹ́fà ló ń jẹ àbíkọ́ sàárà àbíkọ́ jẹ́ràn حدثنا أبو نعيم سنن قال أبو نعيم حدثنا سيف قال حدثنا مجاهد قال سميت عبد الرحمن بن ابي ليلى ان كعب بن اجرى حدثه فقال قال كعب اما اجرى وتقول يزبايكم في وقف علي رسول الله صلى الله عليه وسلم في أديبية السلام وعدوت مني في أديبية وراتي يتعا أتو قملا òkùnkùn ó ti bọ orí mi ọ̀tọ́lá yóò bí ká àwọ́ àmà wàhálà orí rẹ̀ kòkòrò orí rẹ̀ mọ̀ kó wàhálà ìbílẹ̀ mọ̀ kó kọ́ra bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ ni sáàlì kíra ní ìdàlùfánù nípa lámàrí mi yìí ó ti sọ áyà yìí kalẹ̀ nǹkan mi kò mọ̀rọ̀ ìdọ́ gbogbo ìtúgbí alàmì sí hajj tó wá ń ṣe ààrẹ káàrẹ̀ bá ń ṣe àwọn káàrẹ̀ bí adọ́sí ráàsì ní ìpàlá kan ní orí rẹ̀ da àkúrò àríparí áyà yìí قال النبي صلى الله عليه وسلم nígbà fún mọ́ pé fún sẹ́lẹ̀kọta ayé àmì gbà àwọn ọdún mẹ́ta outback bí farak àbí kò ṣe sàárà pẹ̀lú ìtàbí sáyé bí múdù kan nìyẹn bẹ́ẹ̀rẹ̀ síta sáwọn mẹ́fà àwọn oúnṣùk tí máa ń tẹ̀yẹ́ sára àbí kò bí ẹran tó bá rẹ̀ lọ́rùn àgbò ní ewúrẹ́ ni kò ojú kò fi síta pé òkun buhari ẹ̀tù ti gbọ́ ara nílẹ̀ kọ́nà imamu buhari rahimahu allah báàbù ìsìlámù fi sídíá nísù sáà báàbù ẹ̀zùgbẹ́ ti sídíá wọ́n wá pé gbúrò sídíá lọ rí ọfì dáwò tó máa sọ fáìn ní fáìn ní bẹ́ẹ̀lì ó dé wa ó òkú ẹ̀rẹ́ ìsìdáwò fún a máa fi tààrí àtàwọn ẹbí òkú ni àìsàn bá fi tó àwọn tààrí àti tó èkó àwọn akẹ́dùn àtàrí àfún òkú àwọn ọba ọba àtàánú ẹ̀kọ́ bá àfúrójì máì labarik bá ti sọ̀rẹ́ ní àpùtà àlùjínà àmọ́ ṣùgbá òjá ń wíyẹn nígbà pé ẹ̀yàn gbà pé òkú ti wà nú yà ẹ̀fẹ́ yọkùn nú yà nù ẹ̀yìn tí a gbà pé ẹ̀yàn kùn nú yà sọ́jú bá ń gbà ní Ibrahim sílámù ẹlẹ́fẹ́yẹ̀ kúnúyà ìgbàlẹ̀ tó bá fi ń yọ kúnúyà ẹ̀rọ ẹ̀ tẹ́kọ́ra wọn ó yọ ẹ̀kí tí báwọn yẹn ń sọ̀rọ̀ sí Ibrahim olùmọ́sá fọ̀rọ̀ yìí wà حدثنا عبد الوالد حدثنا شعبة عن عبد الرحمن عن بهاني عبد الله بن موكل قال جعلت إلى كعب الأجرة 1816 أنا بن إجرة بيني 1816 كان أجني جلست إلى كعب بن أجرة رضي الله عنه المدوء في كعب ما أجرة رضي الله عنه فسألت عن الفدية ما أبي قلت لك الفدية أنا كان هيك كان الفدية أنا كان نظرت فيها خاصة كل مجمع لهم سبيت وعلى كلام نزلت فيها خاصة وهي لكم عامة أما كان يقول مسلمين جميل ثلاثة وثلاثة مش حياة تعالى أولي وهي لكم عامة جميل يا رضي قلوا الكبرة بكموم اللفظ لا بخصوص السبب خذ نعم بدخل رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على وجهه رب الله صلى الله عليه وسلم قلت بحولي مما بوجهي فقال ما كنت على وجهك بك ما أرى ما كنت على وجهي رتاري سبائري سريعي أو كنت على جهدا بلغ بك قدام ما أرى مريد dáadáa kó lè rí ẹran tóòdù tóòdù ẹran títí jẹ́nà àkójú lábúrú lẹ́ràn àràfà fún sẹ́lẹ́sẹ̀tà ayé àrùn àwọn ẹjọ́ mẹ́ta àwọn atmstigmastatin àbíkò fún èèyàn mẹ́fà ló ń jẹjẹ ìkúlù miskin nísù sáà gbogbo kan mudu kifai kan mudu méjì ni ó di yé wa wallahu ta'ala alam rawahu samin bada'a bi shatin bi annaha anfa lil fuqara ó yẹ ron bẹ̀rẹ̀ kulu shat ẹran olun ní àfẹ́ jù fáwọn tálkà ìdárẹ́kọ̀ ìwájú àwọn kìí wájú bí pé àkọ́kọ́ gbẹ̀rẹ̀ náà tó ti fọ́rúmọ́ sí ìyàwó àbíkẹ́ ẹnu àlóyè ìdíje ìwájú yìí الكتاب الله ذكر الشياطين باب الصيام والصلاة إنه القرآن مثل بموا ألون دافو ewúrẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ dákọ̀ oúnjẹ àti sàárà ní àtàwẹ̀ ni ìfẹ́sàlá ìfẹ́sàlá ìfẹ́sàlá ìfẹ́sàlá ìfẹ́sàlá ìfẹ́sàlá wallahu ta'ala alam ìdá aláwọ́dí ní ìdàlíyà lórí ọlá ní ìpínlẹ̀ ọlọ́lọ́jọ́ àrùn aláhábùn lóṣùkò sáàfin ìtìlọ́lájú náà kí ẹ̀yàn dúró ẹran súnmọ́ ìkàm lẹ́yìn náà kí ẹ̀yàn fún ẹ̀yàn jẹ súnmọ́ síyàm lẹ́yìn náà kí ẹ̀yàn gbàwẹ̀ ní ọ̀rọ̀ bàbá wa ọ̀sẹ̀ mí ní sọ̀rọ̀ ayọ̀rọ̀ ẹ̀kọ́ tó ti fúnra yín mẹ́rin ara imam buhari rahimu allahu babu nusku shatin 1817 babu ìdú ẹran kí ti fi jẹ́ دفنا إسحاق حدثنا وروح حدثنا شبل عن ابن عبي نجيح عن مجاهد قال حدثني عبد الرحمن ابن أبي ليلى عن بن عجره رضي الله عنه سيدنا كعب ما أجرى ذكر أن رسول الله صلى الله عليه وسلم رآه وأنه يسقط على وجهه قال رسول قال صلى الله عليه وسلم هو بتاوني والشريو الله رجوم يعني عارف نسي آه، بقصد قولي وجه رجوم قال يوبيك عوامك لا علي من على بيت قال نعم أنجاني أمره أن يهلك وأن يهلكانه يهلكانه هو بن حديبية أو أن حديبية نائب ونتبين لهم أنهم يحلون بها wọ́n dáwọn tí ìyàwó gbogbo àwọn dáadáa ti bọ́ hàrà mí àwọn nìyí wọ́n umar aláàtọ́fà in ayyẹ́rẹ́ kúlù mọ́ta gbogbo wọn sì kò kọ́ àwọn ọmọ kan láti jọ ẹ̀ káwọn ọmọ kan láti jọ ẹ̀ alhamdulillah ofidia ọlọ́wọ́ sọ ayà fidia kalẹ̀ kánà kalẹ̀ fa amara o rasulullah sallallahu alaihi wa sallam ìṣẹ́lẹ̀ wa kọ́ láti ẹ̀yẹ tí ẹ máa fàkàn bẹ́ẹ̀nà síta ìṣẹ́ àwọn èèyàn mẹ́ta ní ìdajì sọ ilẹ̀ kankan kankan ọyọ́ dá ṣáàkì àbíkú dúẹ̀ náà أو يصوم ثلاثة أيام الحبة وجميتها ايتين عن محمد بن يوسف حدثنا ورقاع عن ابن عبي نجيه عن مجاهد أخبرنا عبد الرحمن ابن عبي ليلي عن خالد بن أجرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رآه شراء اليوم وقمله قمله يسقط على وجهه مثل وصلوا حديث هناني يعني. في أعلى آية كوكرين وقفن وجهه كما تجعل بسبب حيثونكين والله تعالى أعلم قال إمام بخاري رحمه الله وأنت من إدراس 19 باب قول الله تعالى فلا رفث والسهاج فلا رفث وفي الكتب يعني بلاد الجعل من هاج nípa ẹ̀fọ́ ẹgbẹ́ hajj orísun mítà lọ́wà ẹ̀mí fúrad ẹni kìrìán ẹni tomato ní ibi tomato ní tomato ní pé tó ọkọ̀ lórí àwọn ìgbà ẹgbẹ́ hajj ibi tomato lẹ́gbà ṣe tó ti gbé yàrá ní ọmọra ti parí ọmọra ẹni ọdún láti àṣùmọ́ra nítorí ìyàwó rẹ̀ ó di títí bí ó ṣe jọ ọdún ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ don ta kamata ya kamata obe daya gbogbo àwọn ọjọ́ ojú ìbùkún yẹn lè máa súnmọ́ra yín mẹ́rin náà wọ́n bá gbé ìfàd pé ìfàd lọ́bẹ̀ ṣe kíran combine art àti umra bí ìgbà súnmọ́ àwẹ̀ tó ó jáde bí ara mi súnmọ́ mi súnmọ́ àwẹ̀ ìyàwó rẹ̀ ní o wọ́n mi súnmọ́ ọjọ́ àná kò para mi ó fi tẹ́nà ìṣe mi ìṣe àwọn ọ̀gbìn náà ti kíláàsì kúrò wọ́n wọ́n yẹ bí ìdàbí ṣe ní kí wọ́n ti admin lẹ́jẹ̀ ó di yé wa dídí lọ nìyẹn wọ́n bá fọ́rọ̀ yìí wa. ó wá ní ọ̀rá rọ́pọ̀ rọ́pọ̀ kwa pé kí n súnmọ́ ìyàwó yẹn kwa gbogbo nǹkan kí lè fi kí kwa súnmọ́ ìyàwó yẹn Kwa ti jìnnà ìjọba ìyàwó láàánú àmì ìsúnmọ́ káàdì ní ìta wọ́n fi ká tó jìnnà lọ́pọ̀ ìjọba káàdì ìyàwó rẹ̀ kan ó di yẹ́bìlẹ̀ díbì ìgbáyé yẹn o موقع سورو وأنت بن إسلام نينتين حدنا سليمان ابن حزم حدنا شعباء المنصور عن عبي حازم عن عبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج حاج البيت باس حاج للواء وهل يرفض شوف شوف وشوية وصوزيوزي كده يسمعوا في مقدماتنا جماعة من فوق يا بيرا من فورا لا شادي ولم يفسق وبعدك ربها كما ولدت امه يقرا فجاه في يجي يجي ويكون سي اسلام ربا ولم ذا سعاد بسم الله قال امام البخاري قول الله عز وجل رب بايك باب قول الله عز وجل ولا فسوقا اسلوب عجلات الحج ولا جبال في شمسة في الحج بس قرآن ولا فسوقا كأنبا نجا ويوداني ويوداني وشيرني أيبني أبلين فسوقني يقول رسول الله صلى الله عليه ولا فسوقا فسي يوابعجي يوابعجي لاسكو حاج ولا جدال فسي شمسة عن جنجيان في كاس الحج حدثنا محمد بن يوسف عن سفيان بن عن منصور عن ابي عازم عن عبد هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول من حج هذا البيت في حج الولايه كلام ولم يرففه توس ما يا وي ẹ̀ tí ó ṣe مقدمات عادة جدا ولا جدال ولا ولا يفسك هو فاسد قد عاد ولا لا تكمو فاسد في جسيا يبيني هو عيد يلون سبحانه يلون سبحانه القرآن كله هل يسير هذا سبع يسوع لو تفضل من بعليس في نفس القرآن يلون ربطي صلى الله عليه وسلم كان ولا صفوف ولا جدال خبيوان يا أبي حديثي يقول من حج هذا البيت لم يرفس لم يفسق مو جدال أولياء نتعلم وان بنصي رفع في السوق في الجدال خبيوان ما يمكن تلاقي هو مو رفع في السوق مو جدال torí ń gbà ní ìkẹ́ ìjìyàn yẹn wájì fàmí hajj kó mídà tó máa mú lọ mídà wà ọ̀nà láti bára sí hajj rárá o ó ti lè bá wọ̀ ó ní eyín bá wọ̀ ní ìlú bá òsè mí nìkan láyé ń lọ ọjọ́ bọ̀ nígbà òsè mí nìwé ọ̀rọ̀ mi eyín gbà gbà yẹn ti dá di dá ní hajj rárá o ó fún mídà lẹ̀ fọlọ́ lásán ó ní eyín wà náà wọ́n lọ́dọ̀ àtàwọn yóò fi wọ́n lọ́dọ̀ sí ọmọ yóò kọ́ra يعني يعني أن الله يغفر له ويرجع نقيا من الذنوب يقول في ذلك كلام يعني هل يذهب أبي كتاب يعني قال الله تعالى ولا فسوق ولا جدال في الحج ومثل الجدال في الحديث في الجدال يا ربي حديثين والجدال ثلاثة أنواع كل أنفع قال الدنيا يعني كان يا دافع كما أراه يا دمنا يا زيدا هذا يقول يتوه دمنا أوليوا نعم ابن الطاوي هو الجبال فاتقل أما إفايشين سنفع لمسة أمب وعين معاول بكنا في مجهة أوليوا الجبال يراد به إثبات الحق لا أقول إنسان فاتحدث في دين بطولة في دين بطولة يراد به إثبات الحق واجهاق الباطل àndìyàn láti fi gbogbo di àníntàwọn ìdámọ̀ òtẹ́rọ̀ ilẹ̀ ilé wàhádà wáàdìbò ní ilé ìwádìí ní ó dáyé bá di ẹrú ìrìn ẹ̀ẹ́sẹ̀sẹ̀ náà bá ó ní ẹrẹ́ sí al-ihram wa adìbò ẹwà ní hara mi ni o ẹ̀ṣẹ́ àgbẹ̀rẹ̀ abẹ́ ẹ̀sìn hara mi ni wà lù mí ni o ó ní ìwádìí ní kẹ́ fìdí òtún mọ́lẹ̀ ẹ̀sìn náà ولا بد منه جدا كتلة جدا كتلة ولو رأينا رجلا يجاد البدعة قال يا راكم كافين في بدع يجاد الوان في البدع والإنسان مرحم أن يجب عنه حرمه هل يسكت كده إيه؟ يعتقد ويقول لا جدال لا جدال لا يجب أراه أن يجادل بأموم قوله تعالى تناسي نكباسي سنفع تجلون قلت بك ادعو إلى سبيل ربك بالحكمة نبدأ دلوه باري والوقما دلي والموئدة أكبر سنفع ودازلهم تناسي سنفع جلتي هي أحسن نفع كان سيد أبو رحوري بيوتا آآ آآ kébẹ̀rẹ̀ ìtìlítì ní ọdún wílì táwọn sàbẹ̀ wílì kébẹ̀rẹ̀ tí sífù ó ní wa lẹ́yìn ilẹ̀kì iya àṣà àyẹ́jìbọ̀ àyùjáde rí kíláàsì ní kò sí lórí ẹ̀ ìsáàni àjùbáàlù muhammed fi islam wa bẹ̀rẹ̀ jùbáàlù pé haramu ní kí حرام يتبع حرام وحرام كيف وهو الذي جادل في الباطل هنا كرا لبلوه أحد الباطل أحد الباطل فهو على عليه يجي مدافع أراه دي يحضر به الحق الذي الذي هو قد عليه هذا الذي يجادل في الباطل وإنكار إجاد المسألة وجوب صلاة الجماعة وكي يجبين ونجبين أورايا أو ما أشبه ذلك هذا محكم ليه حرام لا في إهرام ولا في غير إهرام إنه جاء من هذا من يبين سنوارا جاء من هذا من يبين سنوارا وضابطه كل من ان بالذات الذي يحبه بإخلاص الجمع الدنيا لوري كيف يفيده هل يبدع أتمنى إليه حرامني الثالث أكد الجبال لهذا ولا لهذا جبال كتما يعني كيف حرامني ودي لا سني ولا سيال ودي لا لهذا ولا لهذا لا يصل بين الناس كثير في المجالس ويقع يقو ثم قويره هذا ينعى عنه في الحج إليه عافاك يا سيني حج هو من قسم المباح هي كتاب مي أتبقى ولو يرى ما في حرام يسكو حج من أوقف راسي بنفسني أسكو حج أدري أنا كان خمسة أول ما تدرس حميري لكن في حاج لا تتابع إذا جالس يتبع على باب التفكير ليس التفكير يعني من بابين في تفكير الله ما ما الله فون نور يروين قد ما رنو قاسة عاد دواتنا شكرا تباي أكتاب إينا تقول كذا ما تتباي إنه عليه تباي تباي ثم الجدال يجب أن يكذب وتنفعل يجب أن يكذب بالنسبة لهم وهذا لا شك أنه مخفف من آيات نسخة لي كلمة أسفل وقعت مش يفعل البادنا ثم إننا لو قدرنا عندك في طواف حالك بعد بشيء من ذنب واجب عليك ينزل عنك أن نقوة الله لا تجوا على الطواف كلام سبحان كاروني لا أقول حقا بي كان كل شيء ما تقول وبدون شيء فيشكل عن التواف يدعو عليك فيدعو عليك لا هو بيقول الجلوسين التواف عليه قل بما مقبل بنفسه أدعو الله سأل وعليك فإذا كان كلام مطلق محرم في الصلاة فالجهال في العهد محرم يدعو وفي من سوء نوعنه وثني حرام الجهال حرام حرام أن يهرموا جهال في العهد wọ́n ti jáde ní àtẹ̀wọ̀ fún wa òye bá àwọn gẹ́rì máa tí ní yóò sọ́ngbò rẹ̀ bú ní ti fàṣọ hajj wọ́n gbàgbé gẹ́rì ti sáré wájú ní gẹ́gẹ́ ìfẹ́ fẹ́ sí òdúdó tí òdúdó tọ̀rọ̀ yẹn ní o في إبقاء الباطل وإيقاف الحق بكرة ترمني عرف ترمني إن هذا واجب في كل حال لي واجب من وجوب والله تعالى عالم ثاني كتاب ذو ìṣòro báàbò rí kìtàbù jùlọ ọ̀sẹ̀ tó sàkóyí tí ó ṣẹlẹ̀ àbí jẹ́gbà ṣẹlẹ̀ àbí kìtàbù ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà bí ṣẹlẹ̀ òbí ní sọ wárí kò mọ̀ sí i bí ní òdìdí kí mọ̀jẹ́ láíláí àáká ìṣàrí ní ìgbàna òdìdí ni títí wọ́n bọ̀ lókùn lólo lókùn àti gbàgbà wọ́n ní àká ẹ̀ àti bí òdìdí lókùn ní ọ̀rọ̀ yìí ọmọ ẹgbẹ́ ti ẹyẹ àdìsí ló ní ìṣàkóso ìfìlì tòráùt ọwọ́dún àtàwọ́rá àtàlóbi ìmúsánù ọdún mandela ga lọ́pọ̀ ìjọba tukú ìtìnà àṣà rọ̀fẹ́nà ọjọ́ wọn àti ìmọ̀ dúdúdà ní ìjà wíjọ àti wà bí dúkọ̀ wọ àṣọ́yàbọ̀ ìtìmọ̀ tọ́sù wù ẹ̀sẹ̀ ìtìmọ̀ ìzáàlì kàlẹ̀ ẹ̀sẹ̀ orí bàbá ẹ̀ lọ́wà ó dìwà wọ́n lọ́wọ́ tààlà lọ́wọ́ ọbẹ̀ àti àná pé àwọn kan tó wà ní àtàwọ́rà ní kí ní tó wà ní kí wọ́n tó pé àbúrò ìfò wípé ó ní wà wọ́n lá òsì àlàálẹ̀ wọ́n ti lórí ní èdè bá nílẹ̀ sí àdìs ọlọ́ sí kọ̀ọ̀án àdìs lè tó kọ́kọ́ ti bá kọ̀ọ̀án ṣe àdúgbò àti gbọ́ àti gbọ́láyé yìí ẹni ní ìsìnkú sílẹ̀ mú gbàlẹ̀ pé ìgbàlù kan náà jọ wà dáírà yìí dáírà kan náà ní tó àtẹ̀bọ́rù àtẹ̀bọ̀ wọn pé dáírà jù àwọn lọ وفي ضر بالبدر بالزوجين عنه صلى الله عليه وسلم قال من سرأوا أن يلقوا الله طائر متعيرا فليأتي أم بجوجة عن النبي صلى الله عليه وسلم خير النساء أحسنهن وجوها أن مخورا الله أكبر ليه حديث النبي صلى الله عليه وسلم ومن سره أجوفه أن يلقى الله طاهرا مطهرا بأن تكون ولياتي وليلقاه بزوجته كنت على لهم كنت تجيهو بشيء ما كلها بديوا عن النبي صلى الله عليه وسلم قال خير النساء يكد أبنه بني حسنهن وجوها باري يوياي وجوه دين ورخصوه وعطي معجبة استفاء سلاك يريد ما عارف àwọn kòkòkòkòkòkò àwọn nígbà yà wà lọ́tù ní ma ṣe ọ̀dá àti ọ̀pọ̀ ẹ̀ta àwọn nígbà wọ́n yẹ pé àà ah! ó dìkọ̀ bẹ́ẹ̀ ni ọ̀dá àti ní Saudi Arabia ní ẹ̀bẹ̀ tó sọ̀dá àti bí 300,000 riyals dáàmà sọ̀dá 3 million ní ẹ̀rọ àdáàrí pẹ̀lú àwọn gbóòjọ́ rà

ìjìlá ìfáwọn ọ̀dọ́ tó ń ti ìyàwó tí wọ́n pé apá ọ̀dọ́ mi nìkan kò ní ká ọ̀dọ́ tó wà ní síwájú lórí ẹ̀kẹ́ níwọ́ àwọn àlọ́kì ìjọ ẹ̀kẹ́ ìjọ ẹ̀kẹ́ wọn ẹnìkan lọ́gbẹ́ àwọn oní onífọ́nà tó tó yìí ọgbọ́yàwó ọmọ òdúrà bí ọdún òní kọ́bọ̀ lọ ìyàwó tó fara mọ́ ìdíkọjá kó lè fi ìgbìmọ̀dé nàìjíríà gbájú lọ́rùn nígbà ọba fi bíi tọ̀nà lọ́wọ́ rẹ̀ ó dáàbò bọ̀rọ̀ tó ní ara ọ̀ ó yẹ ní fara mi lọ́dún ìlú ó yẹ ní ara ọgbọ́lá kó lẹ́sìn ọkọ̀ wọn mọ̀ ń pẹ̀ bí lẹ́sìn ló fi fẹ́ ọgbọ́lá kó lẹ́sìn ó di ẹwà kúrò lọ ní àwọn àgbẹ̀rẹ̀ ìrìn lókè ní ìlú àìbẹ̀ ìfẹ́ òkè ní ìfẹ́ òkè jù ìfẹ́ títí ẹ̀kọ́ ọ̀ nínú àkọ́rọ̀ àdìkiri kan ní ìlú ẹ̀rọ àmẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àlẹ́bí fún ọkùnrin ní ọ́pṣìn àwọn àdìrí ma yá máa àgbà ṣe àmì sẹ́sáàmì kùn bá àtà ṣùgbọ́n lámìnsì ní ṣùgbọ́n lámìnsì ní ọ̀lọ́pọ̀ orí bíbẹ́ àwọ̀ sí ọ̀gbọ́n wọ́ àwọ̀ sùn ni àwọ̀lọ́ bíbẹ́ àwọ̀ bíbẹ́ bíbẹ́ àwọ̀ sí. ó di. owó àwọ̀ tó ń bá ń bọ́ àbí ìjọba sí ibi ìgbà lọ́la bíbẹ́ àwọ̀ kíláàsì ni fún àgbà wẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ bíbẹ́ àti bíbẹ́ ni kò máa jẹ́ òótọ́ mà ní kíkọ́ ọ̀rọ̀ ẹni tí bẹ́ẹ̀ sọ bá làákà nìyí wọ́n bá sì mú wá sínú náà bá dìde ní gbogbo wà nínú kíní múta ó lè ṣíkú ní ìfẹ̀lẹ́ àdáṣe lọ gbé wọ̀bù tí èjì kí ní. Ara àwọn òfin àwọn fẹ́lá ti pẹ́ pàtàkì láti àfẹ́ràn olùfẹ́ wa béèrè. Àdìsí ìlú ti pé dáàbò dáko kí obìnrin ó lẹ́kọ̀ọ́.

ẹni ìgbèrè orí àkàmì ọgbọ́n ti rí nìyí tí wọ́n wọ́n fún àwọn kan méjìlá kan bẹ̀ nítorí wọ́n ti gbàgbé orúkọ sọ ọlá kan náà tẹ̀kọ̀ àrùn bí ẹ̀ka tí ọ̀rọ̀ tí mo sọ pé ẹ̀rọ ọ̀yẹ́ yá yìí wọ́n ti kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ bí àwọn ìrìnà ni tí wọ́n ti sọ pé alẹ́kọ̀ọ́ jẹ́nà bí i bá ìgbà sẹ́yìn tí ọmọ zina òníwà jẹ́nà lórí ẹlẹ́ẹ̀keje ọmọ tó bá bí ọdún náà bá bí ọdún náà bá bí tọ́sí ìdìnnà ti bí wù kò ní wà jẹ́nà kéèsì ìṣẹ̀lẹ̀ pé wọ́n láti ẹ̀sìn ìdìbò bá zẹ̀rẹ̀ tó nígbà okòrò ọdún wa láti ẹ̀sìn zina tí wọ́n kan ọmọ tí wọ́n adébí ọmọ sí ìdí ọkọ̀ oníṣòkòrò àná ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ bá wà lọ yà wà bùkún òkú sọ mi ó di wa ìwà ní ti gbé àti kó tó kó tó mi ọ̀la iman ọkùnrin láti àdí ìdìkì ayé ìsìn fún wa pé ìgbà àlẹ́ àkọ́bíyá àmẹ́sì mi nà wọ́n á ní ẹjọ́ bá ti kẹ́ẹ̀lú rẹ̀ wà ní imani abidanu rẹ ọjọ́ irú rẹ ti nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mẹ́yà kò sínú wa yóò lífẹ́ àwọn ẹ̀rọ rẹ̀ tó kọ́ ìrìn àjò ìpínlẹ̀ kò ní sọ àdéhìí ọ̀rọ̀ bá kàdúró àbátáì ní ìṣòkò látàì bá ọ̀gbìn ọ̀gbàwí ìgbà àdéhìí nínú bá ọ̀ṣọ́kò látàì ó di à ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ tí wọ́n tẹ́kọ̀ wá kẹ̀ tí wọ́n takùn fún ìṣẹ̀lẹ̀ bọ́wà níbi sílẹ̀ ó àbíkẹ́ ọlọ́run tó fún mùsùlùmí ẹ lè rí ọ̀rọ̀ àdébì láyé kí ìtàkùn ti sẹ̀rẹ̀ ó dé wa ìtàkùn ti sẹ̀rẹ̀ láéláé fẹ́ẹ́ tó àwọn ikọ̀ tó pẹ̀lú fẹ́mi ọ̀rọ̀ ọlọ́run lọ sọ ọlọ́run bẹ́ẹ̀ náà ní gbogbo tí kò sáà kí lọ́n fìtó ó di wa mo gbàtọ̀rọ̀ wá kẹ̀ ilé pé pé ìṣẹ̀lẹ̀ ni pé àwọn ará wọn tó ń pàdé pé mo rọ́kọ̀ fẹ́ wọn ó bẹ́ẹ̀ lọ́kọ̀ ó bẹ́ẹ̀ kọ́ ni mo bá lọ́wọ́ gbọ́dọ̀ tó pàdé bá nínú ìdílé ní ìlọ̀lẹ́ àgbẹ̀dẹ̀ rẹ̀ àwọn ọ̀nà orílẹ̀ èdè kan àwọn ọ̀nà orílẹ̀ kan wọ́n sọ pé ìyàwó dáadáa tààrí àwòbọ̀n bí tó bọ́ọ̀lẹ̀ sí ìyàwó dáadáa kùtù wọ́n bí láwọn mú lọ wọ́n máa kú alẹ́gbẹ̀rẹ̀ lé wa wọ́n dàbí kọ́ ẹbú wá ibẹ̀ ẹbú wá ibẹ̀ àwájú ìgbẹ̀ ibẹ̀ wọ́n ní òní ló mú ló ń lọ ìṣẹ́lẹ̀ fúnnu ní sàn lọ ìyàwó dáadáa tààrí àwòbọ̀n bí tó bọ́ọ̀lẹ̀ sí ẹni pé ẹni pé ó kalẹ̀ síta yóò ó fi ẹyin kọ́ ọ cikin balkan tíba takùtà tíba takùtà tí sẹ́rí àmọ́ bá ìtànà lọ ni wọ́n ti jùwé wọ́n ni safina gbígbó alayhi salatu wassalam oṣù tawafu lé olúwa lẹ́ẹ̀mejì ọwọ́ àṣírí makama ibrahim wá sí rẹ́kà méjì ní makama ibrahim ojú omi ẹgbẹ́ ọ̀pọ̀ làkà ọ̀pọ̀ omi ló ṣe ọ̀pọ̀ ṣe ìdáwà fáìn lórí ọ̀pẹ̀ ó lè ṣe ìdáwà gbàgbé lórí omi rí àmọ́ bó ni ẹyẹ ṣe fún àtìlẹ̀ ṣe ìdáfíà lẹ́nu tó àtàkùtàn Ibrahim kọ́ Kaaba Nuhu ti wáyé bifọ́ kí àbí ọ̀gọ́ ni lẹ́yìn náà mọ̀kámù Ibrahim ò fi ayé rárá ṣùgbọ́n àwọn kíláyìn àwọn fún àti kọ́ bí àwọn àjá yẹn sára gbọ́dọ̀ bá ti kò látàkì káàyè ilé ìbára kan ilé ìtàkùn náà ti kọ̀ àrùn ilé ìtàkùn náà ti àbí ilé ìtàkùn ti sẹlẹ̀ ilé ìtàkùn tọ́rì ọmọ tó lé ìrọ̀rùn ó di wa ìsìlámù yá ìfòkù pàdé pẹ̀lú ọlọ́run tó mọ̀ nàìjíríà náà màfà mi wà á kún sẹ́wọ̀n. ìjọba ẹ̀ tó bá lọ sí ìmáyé àwọn amáàdì ìjọ obìnrin mi ọlọ́kùnrin wá ní ọkọ̀ ìyàwó ni wọ́n tí àpẹẹrẹ ìdọ̀yọ̀ mú ní ṣe ìjọwà ọgbọ́wà òkè Ọgbà gbọ́ ní ìrìnàṣò ń bọ́ra, láti rà mọ́ rárá rárá rárá, abúrúgbà ní, lórí ìgbà burú ṣẹ̀gbọ́n ìdílé yẹn mẹ́ta ẹ̀kọ́ tíráàmù láìsí kọ̀rọ̀ ẹ̀mẹ́ aráàmù ẹ̀kọ́ tíráàmù láìsí kọ̀rọ̀ ẹ̀mẹ́ káàdì fún ni ó ti ṣe aráàmù ẹ̀ kúlẹ̀ àwọn ẹ̀kọ́ kúrà ni àwọn kúrà wọlé ti súnà ni tó mú ọ́rá ti sí àkọrù aráàmù kọ̀rọ̀mù kọ̀rọ̀mù ẹ̀mẹ́ tó mú dúkìá ti sílẹ̀ nítorí Saudi ò ní gba ọdún láì láti wọ Saudi àti ọkọ rẹ̀ mbẹ̀ àbí bàbá rẹ̀ àgbọ̀mọ rẹ̀ àgbọ̀mọ ìyá ẹ̀ bẹ́ẹ̀ àbílẹ ìdí ọkọ rẹ ọmọ ìrànlá ìdíkọni mílíọnù visa ìdààmú ìdíkọni àwọn evidence ọlọ́run ìdílé ìdíkọni àwọn ọkọ ọlọ́run náà ọdún ẹni tí ìyàwó ẹlẹ ńlẹ ọdún ìfọkọ ẹlẹ ńlẹ ọdún Ibrahim lọ́pọ̀ ní mẹ́ta ee ee ìdààmú ọdún Ibrahim gan ní kò bàmú ó di wa aburúgbàyìn aburúgbàyìn ọlọ́run kò sàn ọ̀gá gbẹ́gbẹ́ lọ́kọ̀ ọ̀bọ̀ kò lọ́kọ̀ọ́. عن النبي صلى الله عليه وسلم ان اعظم النساء بركه واسكركم وجوعا على المحرم. ẹni níbi ìsìlẹ̀m ààbùn nìsá ìbẹ̀rẹ̀ka obìnrin tó pé àlùbíkù máa tọ̀lá rẹ̀ wọ́n ni wà sọ́kùn òjò àti pé gun wọn yáyì àbàkálọ̀ mọ́hànà nìkan tó pé máàrin wọn ìṣeré kọ̀wọ́ púpọ̀ ọ̀wọ̀ kanúhíà àni mùgbà láti fi máàr ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ عليكم ورحمة الله وبركاته